lady kan bọ́ta ṣe ń gbọ́ mi lady yẹn ṣe review ṣe rí thank God for social media ṣe ń gbọ́ thank God for social media ipe social media ó ń tú àṣírí a lot. èèyàn kan sọ pé irun tí mo ṣe yìí ó ní hairstyle bàbá jẹ ṣe ẹni yẹn dẹ̀ bí dáàdì mi ṣe máa ń gẹrun ni <laughs> àbúrò mi náà wò mí lánàá ó ní mo ṣe wá jọ dáàdì mi báyìí ó ní mo ṣe wá jọ dáàdì báyìí ẹ ṣáà máa wò tí profusely mo gẹrun yẹn now ṣé rí mo like nǹkan tó ń ṣẹlẹ̀ láyé tá wà ẹ bi mí pé kí ni mo ṣe sọ bẹ́ẹ̀ inú mi dùn for social media because a lot of things táwọn celebrity yẹn tó máa get away with they can't get away with it again ask me why. ṣọmọ pé tẹ́lẹ̀ wọ́n máa ṣe oríṣiríṣi fíìmù gbogbo yín máa lọ wò ó ṣe ń gbọ́ mi. ṣé gbogbo yín gbọ́ mi ọlọ́run ti wá fi social media ó ti fi ń tú wọn lady kan bọ́ èmi ò kí ń wéré wọn ná mo ti sọ fún gbogbo yín i don't watch them because àgàgà wọn yorùbá film yẹn èmi o ń wò wọn orí ṣẹ́rí tẹ́bá notice ń sẹ́ pé gbogbo wọn wọ́n ń lera wọn léré ni gbogbo wọn ń lera wọn léré ni that is not the point of contention lady kan bọ́ta lórí tiktok wọ́n ní wọ́n pè kíní kan review ṣé I rí a wà exposed Goni Nigeria, but I'm ń think backward review lọ pé nǹkan lady you dẹ̀ wo film ó dẹ̀ review ẹ̀ dẹ̀ ń àtàkẹ́ ẹ ló ń baṣẹ́ oníṣẹ́ jẹ́ ẹjọ́ báwo ló ṣe baṣẹ́ oníjẹṣẹ́ ọmọ yìí fi ọwọ́ sápò ó mú owó jáde wọ́n ní nǹkan méjì ní fíìmù máa ń kọ́yàn lesson any film tá a bá lesson ló máa kàdé rẹ́rìn am I communicating ọmọ you want review èmi ò wo fíìmù yẹn owo wo kọ́mẹ̀ntì àwọn èèyàn ni mo kà àwọn èèyàn kò ni kọ́kọ́ tó sọ̀rọ̀ fíìmù yẹn dáadáa ibi tí mo ti ní problem pẹ̀lú àwọn Nigerian celebrity tó máa ṣe ni. Elomi actor la komo. Elomi producer la komo. Elomi only, o le nnkan ti mo se like àwọn American actors nìyẹn ẹ lọ gbogbo story gbogbo wọn ìmí tí ṣeré thirty years kó tó release film yoko. kan ìmí tí ń ṣeré fifty years kó tó release film yoko. tàjà tẹ wọn wọn wá release film kò ní orí kò ní rù nínú àtẹgbáwá tá à ń tá ń lo agbó àwa tá ń lo wifi tá fi ń wò àwọn ọmọ ọlọ́mọ tó ń rà ẹ̀ẹ́dẹ̀ kì í give back to the society ẹ̀yin yẹ̀yẹ́ bítì yìí tẹ́ bá ti fẹ́ gbé fíìmù lọ sinimá lẹ́ máa lọ kiri ọjà lẹ́ máa lọ máa bá wọn lákàtàbù in as much tí mo ṣe fẹ́ sọ̀rọ̀ nípa fíìmù yẹn ọmọ yìí sọ òótọ́ fíìmù ó ní fíìmù yẹn ò ní rúkò lórí Ọdúnládé Adékọ́lá why tó ṣe ń ṣe fíìmù lọ́dọọdún why the fact pé ò ṣe fíìmù lọ́dún méjì ọdún mẹ́ta ìyẹn ò sọ pé ò mọ nǹkan tó ń ṣe ẹ̀rẹ́ ẹlòmí tó bẹ̀rẹ̀ fíìmù ẹlòmí ò tẹ ẹlòmí ò mọ fíìmù ṣe asáré lọkọ fíìmù àfihàn àìsí. àwọn pípù yìí ló ń wò náà ọmọ yìí dẹ̀ sanwó dẹ̀ lọ wo fíìmù ó dẹ̀ lo film. ẹ̀dẹ̀ ń ṣépè fún. why the rush no tell me àbí nǹkan tí mo sọ yẹ yín ṣọdọọdún wọn ní kó máa ṣe fíìmù ni ibì kan làwọn bíbù tí mówó tó fi ń wò yín náà ẹ wá ṣe fíìmù kò ní lórí kò ní níwù ẹ ti wò pé tó bá ti wọ box office àbí tó bá ti wọ Netflix ẹ̀yin kúkú ti ń pa owó tí ń lọ mo dẹ̀ láìkì nǹkan tọ́mọ yẹn ṣe at least gbogbo àwọn tó ń ṣe fíìmù orí burúkú kiri yamayama ń sìn. ẹ mọ̀ pé àwọn ọmọ kan ti wà ń ta tó máa máa review fíìmù yín èmi owó yìí ná torí your life is not worthy of emulation i don't watch mi tẹ́lì tó wà ní yàrá mi tuntun ni mi mi ìtàn rí ìtorí oh, tí bá ti mú kinní dání báyìí màá lọ instagram màá lọ rẹ́rìn-ín bẹ́ẹ̀ mi mi mi àní tv yẹn mi ìtàn rí àti bàjẹ́ gan rọ́bà rọ́bà ara yìí wà lára ẹ̀ i don't watch it. exactly the only thing tẹ́ máa kọ́ lára fíìmù wọn bíi jùjú bíi pọ́nlọ́gbọ́kọ lọ́kọ bíi pọ́n ṣe wọ́n ṣe olóṣó bíi pọ́n lọ múbọ̀ wọ́n jalè ẹ ti dẹ́tẹ̀. Ọdúnládé this should be a lesson for you and everybody tó fi pé tí bá ti gbé fíìmù síta ẹ wá mọ̀ kọ́ tó máa ń ṣe sìn wọ́n wá lọ pera wọn sí wọ́n wá lọ pera wọn sí mo máa sọ fún yín kò ń ṣe celebrity lọ fi ta fíìmù àbí kò yẹ yín ìtorí mi ò kí ni mi ba máa bá wọn review ẹ èmi ò kí ń wo ni ká ni máa wo fíìmù ni the same storyline ni, ni fíìmù Lakatabu ye. the same storyline ni wọ́n storyline tó ti ń ṣe láti ìgbà tó ti ṣe fíìmù the same storyline ó kàn fi díẹ̀ díẹ̀ kún the same storyline ni what for ṣòro báwọn èèyàn stupid bẹ́ẹ̀ yẹn ni. You don't do that. You don't. Africa will film koko wa lọ́gbọ́n. And you have to start now. Kò dẹ́ ṣe ko Yorùbá nìkan English you know. o bí box office nìkan lọ́ fi sọ pé yàn kan ni? orile lady kan o fẹ́ dárúkọ ẹ̀ ìtorí yẹn náà gan ó ti Lady yẹn tí ì box office ṣùgbọ́n fíìmù ẹ̀ fíìmù ẹ̀ dùn bí wèrè ẹ̀rọ gbọ́kọ́nu fíìmù kò tí ì kan fíìmù lọ sí box office lady yìí ò kan fíìmù kó lọ fíìmù ẹ̀ ò tí ì wọ box office orí youtube ló máa ń gbé fíìmù ẹ̀ sí ṣùgbọ́n fíìmù ẹ̀ views ẹ̀ views ẹ̀ is it about box office àbí ká wo fíìmù kí tún fẹ́ padà lọ wo film yẹn lọ́dún ẹlẹ́ẹ̀kan sí wọ́n wá ó wá ṣe fíìmù wọ́n wá ń pòṣe ẹ bá kọ don't come for that girl o ó review ni kọdúnladé lọ kó lọ tún ọ̀já èso ẹ̀hẹ́n ìyẹn wá gbé mi padà lọ sọ́dọ̀ ọkọ Tóyìn hmm, ṣàkìtì ẹ̀ máa ṣe bí ọ̀ra kí lorúkọ ọkọ Tóyìn àìmàkù yẹn náà kí lorúkọ Tóyìn àìmàkù yẹn ọkọ Tóyìn àìmàkù tó bímọ fún yẹn. kí lorúkọ Tóyìn àìmàkù yẹn Kọ́lá yemi. ẹ bá mi wá fídíò tó ṣe. Hey, I'm àwọn ẹ̀sìn nǹkan tí ìyá ńlá bá gbé ní sọ́lẹ̀ wọ́n ní Kọ́lá Ayéyẹmí jáde wọ́n níyẹn sọ pé ọ̀yẹ̀ náà sọ mọ́ pé lákàtàbú ló ń bá wí náà Kọ́lá Ayéyẹmí wọ́n níyẹn náà bọ́ta pé sọ pé káwọn èèyàn máa ronú kán tó ṣe fíìmù síta Kọ́lá excuse me this is coming from the place of love Bobby ìyàwó ẹ̀ Tóyìn ọ̀rọ̀ para ẹni só ti ń rùn ní Kọ́lá Ayéyẹmí ìwọ rí fíìmù ṣe ló lọ ń kọrin ó yìí ṣe fíìmù ó ìṣòwò kó rírì ọjà jẹ ó lọ ń kọrin ìwọ wá ń sọ pé kọ́ máa ṣe fíìmù ṣàkíyẹ náà máa ń ṣe bí ọ̀ra Kọ́lá Ayéyẹmí ó kọ́kọ́ bá Tóyìn sọ̀rọ̀ <laughs> gbogbo yín rọ́bìṣì lẹ́ ń ṣe Fúnkẹ́ Akíndélé tí wọn náà bá dẹ̀ rọra tó bá yá fíìmù ẹ náà ní dùn mọ́ Fúnkẹ́ this is coming from you mi ti ẹ̀bá gbogbo yín ṣe it's not coming from a place of love kan tó bá wọn ẹ̀ kó fi pera ẹ̀ mo ti sọ fún gbogbo yín gbogbo wọn jà ẹ̀rí ẹ̀rí pé gbogbo wọn sìn December non ń target December ni gbogbo wọn they are all they are in competition with themselves it is about is it about competition is it about competition a compete with she. I want film with you. Need o Need it. I want to wá lọ won I want mọ ní tíátà olóyìnbó kan sí ṣé yẹn ni mo fẹ́ fi wo film with orí yìí you. I ẹ lọ gbé fíìmù kan síta màá ní káwọn èèyàn èmi òun wò màá ní kọ́ lọ wò kán wá sọ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún mi àwa review ẹ̀ màá wá wo ẹni tó máa sọ pé mo ṣe ń review fíìmù ṣé káwọn ọmọ lọ́mọ àwọn ọmọ tó ń manage nínú kòsíkòsí nàìjíríà ìbá ṣéǹjì wọn wọn wá lọ wo fíìmù ẹ̀yin tẹ́ bá wo fíìmù yẹn jọ èlò lọ máa ń gbà lọ́wọ́ yín èlò lọ máa ń gbà lọ́wọ́ yín náà ẹ sọ fún mi review e maa wa And eni to maa so pe mo se n review fiimu se kawon omo lomo awon omo to manage ninu kosikosi naijiria iba senji won won wa lo wo fiimu eyin te ba wo fiimu yen jo elo lo maa n gba lowo yin elo lo maa n gba lowo yin naa so fun mi ẹ eh, ẹ eh, wá ẹ ti gbà tán wọn wá náà ṣe meet and greet meet and greet ìyá náà ṣe ẹ̀yin náà tẹ̀ ẹ eh, ìkọlẹ̀ pa fifteen thousand èèyàn kan sọ pé four k five thousand sure now. náà èlò lè máa ń san èlò lè máa ń san. seven thousand seven to eight thousand I want cost pé five thousand seven eh? okay depending on your location okay but the minimum is four thousand to five imagine. ẹ lè imagine ẹ lè imagine àwọn ọmọ tó manage okay a tribe called Judah is nice okay okay depends on location Ondo is seven thousand Ondo state èlò wa ló ń gbà lẹ́kọ̀ọ́ èlò ló ń gbà seven five ṣètìrì ẹ wá mú owó yín ẹ lọ fi wo fíìmù yẹn ẹ jọ ṣọ́ give back to the society tó bá don give back kì í sìn wọ́n máa pín rẹ̀ sí wọ́n máa pẹ́ wà kọ́ tẹ̀ mú kọ́ mú kọ̀ọ̀kan náà àwọn ọmọ yìí kọ́ náà wọ́n establish wọn àwọn fún wọn ní free kínní Eh? Èkó is twenty thousand you lè ń pa náà ẹ má ṣe báyìí náà èèyàn mélòó ló fẹ́ twenty thousand tọ́lẹ̀ sọ pé wọ́n sell out. anyway anyway èmi ò blame ọmọ tó èmi ò blame ọmọ tó sọ̀rọ̀ yẹn o bí owó tọmọ fẹ́ fi jẹun níjọ́ yẹn nìyẹn ó dẹ̀ lọ fi wo film ó dẹ̀ sọ̀rọ̀ nípa perfume yẹn ẹ̀dẹ̀ yẹn attack it. please don't let us do that don't let us do that when you are supporting that nonsense film they ma support our film nonsense one just because they are your own I'ma continue láti my ṣe nonsense film yẹn and it's not gonna be kò ní wà okay am I communicating so we are not here to attack anybody but I take ká sòtọ́rọ̀ ṣó ti yẹ yín gbogbo wọn wọ́n ti ń target gbogbo wọn ti ń polówó fíìmù sí wọ́n ti ń polówó fíìmù towards December Abiko kò yẹ yín ẹ̀yin tẹ́ bá kọ́kọ́ lọ wọ ẹ lọ fún wa review Abiko yẹ yín ẹ̀hẹ́ ọkọ tó eh. Ayéyẹmí òun wá bọ́ta ó ní ẹ jẹ́ káwa producer ká máa mọ fíìmù tá à ń produce alice ibẹ̀ làwa kan ti ń jẹun Oh, ayéyẹmí ìfight a cat pẹ̀lú pé ní ojú ẹ̀yẹn ó jẹ́ lọ́jọ́ kan síbi kan àwọn ọmọ orí tálẹ̀tì ò máa gbádùn wọ́n á dírẹ́gì ẹbí ẹ̀sọ́ àní jẹnẹrétọ̀ ó yí sì Oh, wọn ló lọ ń kọrin ó yìí ṣe fíìmù òrí ṣe ó tún lọ ń kọrin bá ti rí pọ́ṣà tí ń gbé wọn ti ń sọ́pọ́tì èèyàn kan ẹ wá máa lọ take advantage yẹn you. easy láti kọ ni wọ́n lọ ń kọrin. àmọ́ bí yásítà irun ló get new, be bí àrùn ẹ bẹ̀rẹ̀ látẹ̀yìn ni o flying over Be on làkọ́ bí bàbá just ní me. mọ̀ ó jẹ́ dúró sí kọ́nà tó wáyé wọn náà sọ̀rọ̀ tá bá tẹ̀ ń Do ọdún ládé wí tábà tẹ̀ ń bọ́dú ládé wí ṣé bí kíwọ náà wá sọ̀rọ̀ ni kọ́kọ́ lọ sọ fún Tóyìn kó ṣe fíìmù gbogbo yín nìkan náà kẹ́ wá bí jókòó sí that is not the bone of contention ẹ jẹ́ ká lọ sí nǹkan tàṣe bọ́ síta léni mo gbọ́ nǹkan kan ṣáàjà mo èmi bí mi ṣe wà yìí bíbélì sọ pé ṣé ń gbọ́ mi bíbélì sọ pé kọ́ báyìí um, pásítọ̀ Abíóyè mo mọ̀ pé ọlọ́wọ́ tún bàbá bàbá winners ni She wants ti bàbá yẹn because as a woman wọ́n ti rìtáyà bàbá yẹn ẹjọ́ ṣé she máa ń rìtáyà ni kí ló ń ṣẹlẹ̀ gangan ẹjọ́ is coming from the place of love because mo like dájú abíyóye yẹn bishop abíyóye ẹjọ́ ta ló lè kọ́ lè kó ṣàlàyé fún She she ṣé she might first time ever so something is fishing nǹkan kan ti ṣẹlẹ̀ ní ẹ̀wọ̀n wá fẹ́ ní màá yẹn wọ́n wá sọ pé yẹn bàbá tó yìí strong bẹ́ẹ̀ yẹn la la la. lálálálá bẹ́ẹ̀ wọn gan máa yìí lálálá. I know ọwọ́ náà rìtáyà òkè retire. máa ń rìtáyà retire. òkè rìtáyà sẹ́lẹ̀ bá kú sórí oyè ni ẹjọ́ eh, èjì wo ni retirement age dájẹ́ bí ó yẹ your ten yẹn very strong powerful slimmer very strong powerful slimmer tó bá sọ̀rọ̀ báyìí máa fọ́lọ̀ wọn àwọn five five minutes ọ̀rọ̀ tó oh man like ó okay seventy five ṣé dájẹ́ bí ó yẹ seventy five for ni ojú mi ló gbé ìsàlẹ̀ ògbóni dáadáa bí òye yẹn o gbogbo ẹ dúró no, no, no, ni in sixty so kí wàá di tàwọn winners sẹ̀dẹ̀ máa ń kú sórí òye ni òun ni kájọ wọn pẹ́ lẹ́nu sí sẹ̀lẹ̀ òun fa ọmọ fún ní òjẹ́ wọn máa ń kú sórí òye ní tó four square is seventy so kí ni okay Daddy Abioye is sixty three. okay now mo ti gbọ́ nǹkan tẹ́ sọ so he's retired now ṣé wọ́n máa fún wọn ṣọ́ọ̀ṣì ni àbọ̀ máa fún wọn ní nǹkan tó máa jẹ mi condemn o mo kàn fẹ́ mọ̀ ni kò yé mi mi ìdẹ́lẹ́ tí máa pè kí ló máa what is he gonna live on àbí. okay tí Pastor Abíóyè bá rìtáyà kí ló wá dé sí Baba, bàbá. Mm, Pastor wọn gangan pásítọ̀ èdè wọn kílẹ̀ retire. She be bàbá ṣẹ̀ṣẹ̀ seventy ni ọwọ́ rìtáyà bàbá sixty three. ṣẹlẹ̀ ní mímí náà ọmọ ẹ̀ má bínú because Oyèdépè seventy bàbá Abíóyè sixty three wọ́n lè yìn nà gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ gbogbo ẹ̀tú ó dúró gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ gbọ̀gbọ̀gbọ̀ tí gbọ̀ ni gbọ̀gbọ̀gbọ̀ oyedepe 70 baba is 63 What are you won dúró tán ni afọ́ wọn bíi tèmi báyìí ni gbọ̀gbọ̀gbọ̀ tí gbọ̀ ni bàbá Abíóyè. okay ó náà can í rìtáyà nǹkan tí mo fẹ́ So nìyẹn ṣáṣà fún wọn kan ṣọ́ fọ́lọ̀ ọ́ fọ́lọ̀ òun ní nǹkan ṣá ìtọ́jú bàbá Abíóyè yẹn five and six bàbá Oyèdépò ni nnkan sa itoju baba abioye here. 5 and 6 baba oh, you're dead body. baba you're dead body. baba you're dead. good ah ó dàbí Kọ́láwọlé Ajéyẹmí ló ń pè mí yìí I be call Call Me you. o Kọ́láwọlé Ajéyẹmí Kọ́láwọlé Morimba Kọ́láwọlé Ajéyẹmí Kọ́lá mi Call o kolawole ajeyemi kolawole morimba Call ajeyemi kola mi Me eo ẹ o Kọ́lá ọmọ bàbá Àjàsíkò they give him 10 million. Ah, ah, go. Baba, Baba Adeboye ò ní fẹ́ ṣe 10 million fún kíni. Ah, ah, that is a ridiculous money. Kọ́lá má pè mí o mi mi ìbú ẹ o. Mi ìbú ẹ o Kọ́lá o mi ìbú ẹ o. Ọmọ bàbá Jasco mi ìbú ẹ o. Okay, jẹ́ ká gbàgbé yẹn. Now, nǹkan kan ṣẹlẹ̀, ṣé ń A lot of people sent me. I know it's not the owner of the church. As this thing, I be factory. It's coming from the place of love oh, and winners mo kàn fẹ́ bá yín dá sí ni torí kò yé mi torí mi like daddy Abioye yẹn máa ń tẹ̀lé wọn mo dẹ̀ rí pé daddy yẹn nà tán ni nà tọ̀tọ̀ ṣan ṣan ṣan gbọ̀ngbọ̀ngbọ̀ ti gbà. ọkàn mi ní nǹkan tó ṣẹlẹ̀ kọ́ nìyẹn ó dàbí àṣírí kan ti tú sí bọ̀dá yẹn lọ́wọ́ ni nǹkan daddy Abioye yẹn àṣírí kan ti tú sí wọn lọ́wọ́ lọ́ ṣe mọ̀mọ́ tí wọ́n síta ṣùgbọ́n kí làwa mọ̀ kí lọmọdé mọ̀ ẹni àmì òróró ni wọ́n àgbọ̀dọ̀ sọ̀rọ̀ wọn touch not my anointing kò ń ṣe bí ti generate touch not my anointing kò ṣe generate touch not my anointing and do my prophet no harm kò ṣe bí ti generate yes exactly àwọn dájà abioye yẹn they gave up their life just to serve in that church and to serve Papa Deboye. Baba Deboye, this is coming from a place of love. Please think twice, sir. Baba Bioye is still young. He can be old in the face from, from the waist down. He's still young, sir. Let him come back to the vineyard. I am following winners because of Baba Bioye. Sir, if Baba Bioye's up can be old. go. but from the waist down, that Abioye is is active, is still young. Let him come back to the vineyard. Daddy Oyedepo. Please, bring them back. they serve the winners. they serve everybody there. Daddy Oyedepo, if anybody needs to retire, it is you from the place of love, sir. Because you are 70, sir. Justice for Pastor Abioye. Àti Soyeto. Eh tán. a àmú fẹ́ sọ̀rọ̀ pàṣẹbíòye tẹ̀ ń sọ ni. ṣé fámìlì tí yín ni wọ́n ni. <laughs> mi ò ṣe fámìlì wọn but mo fẹ́ pé ọ̀pẹ́ níta ló lè kọ́ link tó lè sọ nǹkan tó ń ṣẹlẹ̀. ṣọmọ winners lẹ́yìn ni. ọmọ winners ni ilẹ̀ tó ń ṣọmọ winners. ẹ báwo lẹ́yìn ṣe dé síta jẹ́ abíóyè ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kí n sọ one or two things tí mo fi kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ó yẹ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún wa ẹ má parọ́ o à ń parọ́ lórí ìkànnì yìí o. mi ò parọ́ ṣé mo pé bí ọ̀rọ̀ chọ́ọ̀chì ṣe ń lọ ń sìn tó dàbí wọ́n ń gbọ́ fìrìfìrì pé if anything bá ṣẹlẹ̀ bó ṣe jẹ́ five and six pẹ̀lú bàbá pẹ̀lú bàbá gbádùn ìdílé faith wọ́n ṣe jẹ́ fàìfì wọn yẹn. bàbá oyedepo. pẹ̀lú bàbá oyedepo wọ́n ń gbọ́ fún ìfìrìn pé wọ́n lè má gbé post kan máa expect fún wọn. so the best thing ni pé kán retire tó yẹ pé àwọn èèyàn á sì fún wọn ní nǹkan pẹ̀lú nǹkan tí church bá tún fún wọn. so èyí that, that is why àtẹ máa wí pé àwọn méjì wọ́n retire at the same time àwọn méjì tó dẹ̀ yẹ pé mọ́sì fún mú o pé if anything àwọn náà máa gbé gòsì fún but wọ́n ti ń gbọ́ wọ́n ti ń gbọ́ fún ìpínlẹ̀ pé dàda bíyò ní gbé adé Oyèdépò ní gbé fún ẹnì kọ̀ọ̀kan nù wọn. tí kinní bá ṣẹlẹ̀ ṣé pé tí bàbá Oyèdépò bá kú. yes pé ọmọ wọn náà máa. ọmọ wọn náà máa gbé fún ó ti jẹ́ kẹ́ mọ̀ yẹn nǹkan táwọn ṣọ́ọ̀ṣì emẹ́yẹn máa ń ṣe nìyẹn. yes àwọn ọbẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tó máa dójú tì wọ́n ṣé wọn pé táwọn kúrò ní táì tán ṣì wà á jà ẹ̀ sì lè bá wọn because most of them tó máa ti retire bẹ́ẹ̀ yẹn máa lọ ní church kékeré tó máa máa rọ̀ ọ̀nà tó máa. ẹ dúró ná àǹtí àǹtí Kọ́láwọlé ṣé iwájú lẹ́yìn máa ń jókòó sí ní winners ní náà ẹ má wò rí nílò nǹkan tó ṣẹlẹ̀ ah ó ga o ṣọ́ fún wọn kan ṣá ṣọ́ fún wọn kan. ni wọ́n fún wọn kan apart from ilé táwọn èèyàn rí yẹn. kí ni kí ni bàbá Oyèdèpọ̀ fún wọn gangan because wọ́n fi gbogbo ayé wọn sin máa yẹn ni kí lọ́ fún wọn. yes wọ́n fún wọn ní nǹkan bọ̀ tí ṣé mo pé ó gbé ẹ̀kọ́ náà máa jẹ́ káwọn èèyàn mọ̀ síta. ok. pẹ̀lú ilé tó máa announce sí chọ́ọ̀chì làwọn chọ́ọ̀chì máa gbọ́. ok ọ̀nà òwúsàn kò lè dàbí nǹkan tí ẹ tó ṣiṣẹ́ for how many years o thirty something years o ah máa yẹn mo rójú wọn lánàá wọ́n fẹ́ lè máa ké wọ́n fẹ́ lè máa ké ẹ jẹ́ kí wá béèrè kọ́kọ́ lọ́wọ́ yín ṣé wọ́n ní wọ́n ní wọ́n so wọ́n ń ṣe winners mọ́ sí wọ́n ń ṣe member mọ́ sí. náà tó ṣì máa wá winners tó máa fẹ́ wà fún ọ̀gbẹ́ wọn pé. bọ́wọ̀ kan ní jẹ́ right hand man bàbá mọ́ àbí. ta ni bàbá wa mú sìn ta bàbá wa mú sìn lọ́wọ́ tí sùn àti ṣe bẹ́ẹ̀ pé yàn kọ̀ọ̀kan but àwọn èèyàn mọ nǹkan ibi tó ń lọ ẹ understand. ẹ ṣe kọ́ la fẹ́ lọ jẹun alẹ́ a fẹ́ lọ jẹ ọ̀rọ̀ Mohbad la fẹ́ sùn ẹ ṣe ẹ ṣe tẹpẹ ẹ ṣe àǹtí Kọ́lá ẹ̀hẹ́n ẹ jẹ́ kí.